Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi tí à ń pè ní SSC Mathematics from zero to guru. Nínú ẹ̀kọ́ tí ó kọjá mo ṣàlàyé ohun tí à ń pè ní modular arithmetic fún wa ṣùgbọ́n lónìí n ó máa tẹ̀síwájú lórí addition in modular arithmetic ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé pé nínú ẹ̀kọ́ tó kọjá mo ṣàlàyé ìdí tá a fi ń pè ní modular arithmetic ọ̀rọ̀ sísọ lójú rẹ̀ pé modular arithmetic ni ohun tí à ń pè ní clock arithmetic so òhun ni pé kí ni o arithmetic kan that are cyclic in nature so òhun ni pé kí ni o tóun bá ń ṣiṣẹ́ ní agbọnrin tí òhun ni agbọnrin kan tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé tó bá ti dórí nọ́mbà kan yóò mọ yípo yóò mọ bẹ̀rẹ̀ padà mo lo gẹ́gẹ́ bí aago eléyìí tó wà nílé wa àti èyí tó wà tá a máa ń fi sọ́wọ́ ẹ ó rí i pé tí aago yín tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ láti twelve èyí tí ń ka ìṣẹ́jú ìṣẹ́jú ó rí i pé tó bá bẹ̀rẹ̀ láti méjìlá yóò lọ títí tó bá tún dórí méjìlá yóò tún ṣe kí ni o yóò tún bẹ̀rẹ̀ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọjọ́ ọ̀sẹ̀ so díẹ̀ la fi ń pè wọ́n ní kíni la fi ń pè wọ́n ní cyclic arithmetic mo dẹ̀ ṣàlàyé fún wa pé kíni nọ́mbà tó wà lágbọnrin yìí òun ni àwọn nọ́mbà tó jẹ́ pé kí ni o àwọn nọ́mbà tá ń pè ní integers o gbúdọ̀ ní nọ́mbà míì tí è ṣe integers o gbúdọ̀ ní kí ni o gbúdọ̀ ní fraction o gbúdọ̀ ní fraction mo dẹ̀ ṣàlàyé tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ lágbọnrin mode four òun ni pé kí ni o nọ́mbà tó lè mọ ní òun nọ́mbà tó wà láàrin kí ni o òun tó wà nọ́mbà láàrin zero àti kí ni àti three o gbúdọ̀ ní four o dẹ̀ ní gbudọ̀ ní tó ju kíni lọ kò gbudọ̀ ní tó ju four lọ mo dẹ̀ ṣàlàyé pé ní àkótán tó bá ń ṣiṣẹ́ ní any so ó mìí pé nọ́mbà tó mọ ní yóò máa wà láàrin kíni o yóò máa wà láàrin zero àti kíni o àti n minus one àti n minus one mo dẹ̀ ṣàlàyé fún wa pé àwọn nọ́mbà yìí zero one to three yìí o tí à ń pè ní eh, ní módúlò four àti zero to n minus one ní módúlò n òun là ń pè ní kíni o òun là ń pè ní residues mo dẹ̀ tún sọ fún wa ohun tí à ń pè ní equivalent tàbí congruent òun ni pé nọ́ḿbà méjì tó jẹ́ integer gẹ́gẹ́ bí àpẹẹrẹ a àti b méjèèjì yẹn wọ́n máa wà congruent tàbí kíni o tàbí equivalent tó bá jẹ́ pé ohun tí ó ṣẹ́kù tá a bá fi módúlò tí wọ́n bá wà tá a bá fi ge yóò máa papọ̀ Mo dẹ̀ tún sọ fún wa pé tí wọ́n bá wà equivalent báyìí ó mean tọ bá yọ b kúrò nínú a ó máa ní nọ́mbà kan tó pé kí ni integer lòun náà ṣùgbọ́n yó máa jẹ́ kí ni o multiple módúlò tọ́ bá ṣe kí ni multiple módúlò bá wà so multiple módúlò tọ́ bá wà. Lónìí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú addition. Addition ní módúlò arithmetic kò mọ̀ le rárá addition ní módúlò arithmetic kò mọ̀ le rárá Ihun tó o gbúdọ̀ mọ̀ náà ni pé kí ni módúlò wo mò ń ti ń ṣiṣẹ́. Tí n bá ti wá mọ módúlò wo mò ń ti ń ṣiṣẹ́, residues wo ni ó mọ wá látàntorí láti ara módúlò yẹn. Má gbàgbé ká pé mò ń ṣiṣẹ́ módúlò three mo gbúdọ̀ ní residue tí ó jẹ́ from zero to h from zero to two. So ó mean pé tí n bá ro nǹkan kan papọ̀ tó bá ti lè ju two lọ, so ó mean pé mo gbúdọ̀ máa da padà sí módúlò. For example, Ẹ jẹ́ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ evaluate fourteen plus twenty. Kí ló dé tí mo fi fi plus mi ẹ ẹ́ rí pé kò papọ̀ mọ́ plus tá a ti ń kọ òun náà ni pé kí ni o òun náà ni pé ká mọ́ abuse ohun tá à ń pè ní symbol ó rí i pé tó bá ní fourteen plus twenty fúnra rẹ̀ kí ni yóò fún ọ thirty four ni So ìjẹ́ thirty four ìjó lè wáyé ní ohun tí a pè ní modulo five ẹ rí pé kò possible torí thirty four ti ju kíni lọ ó ti ju àwọn nọ́mbà tó yẹ kó wà ńbẹ̀ lọ so o gbúdọ̀ máa yído sí orí sign rẹ láti fi lè sọ fún wọn pé kì í ṣe normal addition ló ń ṣe o so tó o bá ṣe bẹ́ẹ̀ òhun là ń pè ní kíni o abuse of sign or abuse of symbol ó mean pé ó ṣiṣẹ́ ní operation kan ṣùgbọ́n operation òhun kò sọ ohun tó yẹ kó wà ńbẹ̀ dáadáa so tó bá fẹ́ add nọ́mbà méjèèjì papọ̀ ọ̀nà méjì ló máa lè gbà ṣe é ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé kí ni kó kọ́kọ́ ro méjèèjì papọ̀ lẹ́yìn tó bá ro méjèèjì papọ̀ tán tó bá ti lọ ju nọ́mbà tó yẹ kó wà ní agbọnrin òun lọ ohun tó ṣe náà ni pé kí ni ó dá padà bó ló ṣe dá padà ó ge kan tí ó ṣẹ́kù ńlẹ̀ ó yá ṣe é a rí i pé a ní fourteen plus twenty so ó rí i pé yóò máa jẹ́ kí ni o fourteen plus twenty yóò máa fún mi ní kí ni thirty four so mo náà ń ṣiṣẹ́ ní agbọnrin five àbí mode five ó ri pé ó ti ju five lọ ó ti ju ohun tó yẹ kó wà nínú five lọ mọ́ gbàgbé pé residue five ó gbúdọ̀ jẹ́ nọ́mbà tó wà láàrin kíni o zero dé bo four kò gbúdọ̀ ju four lọ so nísìnyí báyìí ó wá dá padà sí agbọnrin mode five bó ló ṣe dá padà sí agbọnrin mode five òun ni pé kíni o ó define the number òun ó define there by five ó ní five mélòó òun ló rí inú thirty four ó rí i pé five nínú thirty four ní kí ni six kí ni ó kún lẹ̀ o yóò kù four bẹ̀ torí pé módúlò la ti ń ṣiṣẹ́ ní tó ṣe ni pé kí ni ó wàá kọ ihun tó so wá lè sọ pé fourteen plus twenty so is equal to four mod what so mod five mod five mod 5 Gẹ́gẹ́ bí àpẹẹrẹ mẹ́tọ́ọ̀dù kejì tó lè gbà ṣé òhun náà ni pé àwọn nọ́ḿbà yìí o ó kọ́kọ́ gbé wọn lọ ságbọnrin módúlò 5 lẹ́yìn tó bá ti wá gbé wọn sí agbọnrin módúlò 5 tán so tó o bá wá rò wọ́n papọ̀ tó o bá tún rí nọ́ḿbà kan tó tún ju módúlò 5 lọ ó tún wá dà wọ́n padà ó yá jásí ó rí i pé 14 ó tó yẹ kó wà ní módúlò 5 lọ so ó dìfáìndì ẹ̀ by five àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arákùnrin yìí náà ó divide òun náà by five ọkàn tí ó ṣẹ́kù ńlẹ̀ fourteen divide by five má gbàgbé pé two ni rímìdá kíni o rímìdá four five mi ò lórí ní twenty náà four rímìdá what zero adẹ́sì gbàgbé pé mo lóyún tó kọ́ ni kíni o àwọn rímìdá wọn ó máa jẹ́ four plus zero four plus zero ó dẹ̀ mọ́ fún ọ ní four ní tó wà ní agbọ́nrin kíni o lágbọ́nrin five ó rí i pé nǹkan kan náà la gẹ́ẹ̀tì ní irúbẹ àti nọ́ḿbà eléyìí tó wà lókè. Bí àpèjúwe mìíràn òhun náà ni pé kíni o, tí n bá ní sixty nine plus twenty two má gbàgbé pé o gbudọ̀ ṣe kíni, o gbudọ̀ yí ọmọrí sí plus rẹ láti sọ fún wa pé kì í ṣe kíni o, kì í ṣe normal addition ni n tá ǹ ṣe. Ó sixty nine plus twenty two mod four so ńgbà ó jẹ́ pé mode four ni ohun tó kọkọ dì mú òun ni pé kí ni o gbà tó mode four ló ti ń ṣiṣẹ́ then nọ́mbà tó ní ó gbúdọ̀ wà láàrin zero débo lórí 3 o ò ní tójú lọ torí mode four ló wà ńbẹ̀ ó yẹ jẹ́ á ó pé fún mi ní one àbí so a pé sixty mi plus twenty ni ojú nọ́mbà tó wà lágbọ́nrin lọ àbí ojú lọ ojú lọ o omi ipa tún ṣe kí ni a dá a padà sí móòdù tó yẹ kó wà bó la sì ṣe dá padà a fi four ge a sì kọ ohun tí ó ṣẹ́kù ńlẹ̀ four mi ò láàrí nínú eight ó rí pé two ni ó kù mélòó ó kù one four mi ò láàrí nínú eleven three àbí eh, sorry four mi ò láàrí nínú eleven two lòun náà ó kù mélòó ńlẹ̀ o ó kù three omi kò kọ rìmáíndà ó wà ní sixty nine plus 22. So is equivalent or congruent to what? So or congruent to mode 4. So mode 4. Ele ni bí ó ti máa ro nọ́mbà pọ̀. O lè lo mẹ́tọ́ọ̀dù ẹlẹ́ẹ̀kejì eléyìí tí mo kọ́ ó rí answer kan náà ni ó get. So ẹ jẹ́ n tún wá fún wa ní àpẹẹrẹ Example construct addition tables modulo four. construct addition modulo four. addition table modulo four. ni òun ni pé kí ni o àkójọ nọ́mbà tó mọ ní tó bá ro nọ́mbà méjì méjì tó bá mú nọ́mbà méjì méjì tó wà ní kí ni o pairs nọ́mbà tó wà ní modulo 4 so ti yé wa báyẹn so ó di pé ní modulo4 residues tá a gbúdọ̀ ní òun ni zero up to h up to three àbí so òun ni pé tó máa mú nọ́mbà ní méjì méjì possible tó lè wà mẹ́ gbogbo nọ́mbà pátápátá tó lè rí tó o bá ń rò wọn papọ̀ báwọn wọ́n fẹ́ ká ṣe wọ́n so èyí tó ṣe ni pé ó ṣe kí ni o ó yagi báyìí ó gbé addition rẹ síbẹ̀ so wàá kọ residues rẹ zero one two three ó ri pé ọ̀nà tá le lò láti fi mọ gbogbo pairs tá ma ní tá rò wọ́n papọ̀ ní eléyìí ó tún kọ́ síbí náà two three ǹjẹ́ á kọ four a gbọdọ̀ kọ four o torí módúlò four la tí ń ṣiṣẹ́ ó yá jẹ́ á rò wọ́n papọ̀ o tún mọ́ gbàgbé pé módúlò four lo wà tó bá ti ní n tó jẹ́ four tàbí tó ju four lọ ó mean pé ó mọ fi four ge ó sì mọ kọ èyí tí ó ṣẹ́kù ńlẹ̀ ó ní pé eléyìí zero one two three n tí mò ń ṣe ni pé eléyìí pẹ̀lú eléyìí ó kọ ọ́ síbẹ̀ eléyìí rọ́pọ̀ pẹ̀lú eléyìí náà eléyìí àti eléyìí náà one plus zero one one plus one two one plus two three one plus three four ni ṣé ń kọ four n ní kọ ọ́ torí kò sí lágbọnrin modulo four kí ni wàá kọ ò n fi four ge ó rí i one ni kí ló kù ńlẹ̀ zero ó wá zero tó kù ńlẹ̀ mo rò bó wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà leléyìí náà two plus zero two so two plus one three two plus two sọ mọ̀ pé four lòun náà so agbọ́nrin mo lo four lára ó mì pé n tó ṣẹ́kù nìkan ló kọ which is zero so two plus three two plus three òun náà fún mi ní five five ó ti ju ó ti ju three lọ so ó tún ní four mi ò lórí inú five one remainder one ó kọ èyí tó ṣẹ́kù ńlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni three ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ́ẹ̀kẹrin three four ṣá kọ àní kọ o kí lá kọ á fi fọ́ọ̀ ge ta bá fi fọ́ọ̀ ge one yóókù òdo ńlẹ̀ three plus two òun náà ó jẹ́ five àbí so kí lọ́ kọ ọ́ ọkọ̀ tó ṣẹ́kù which one three plus three six òní kọ six torí òun náà ti ju agbọ́n níbi tá a wà lọ ó tún fi fọ́ọ̀ ge one yóókù mélòó ńlẹ̀ yóókù two eléyìí ni ń pè ní módúlò table fún módúlò módúlò um tables four ká pé módúlò six lọ fẹ́ ṣe òun náà ò le rárá òun ni pé kí ni gbogbo nọ́mbà tó lè rí tó bá ń ro nọ́mbà méjì papọ̀ nínú kí ni o nínú módúlò six má gbàgbé pé módúlò six rẹ so residues wa ni nọ́mbà láàrin zero one dórí ibo dórí five so tó bá ti mọ báhun ó tún wá ya tébù rẹ bẹ́ẹ̀ so ó kọ àmì rẹ síbí zero one two three four five so ó kọ sísàlẹ̀ náà bẹ́ẹ̀ so ó wá dì mọ́wọ́ wípé tó bá ń rò papọ̀ tó bá ti gẹ́ẹ̀tì tó bá ju five lọ kí ló mọ ṣe o so ó mọ gé títí tí ó fi ṣẹ́kù nọ́mbà tí ó wà ní ó kan tó ṣẹ́kù so eléyìí tó jẹ́ nọ́mbà tó wà lágbo nìyẹn ǹjẹ́ tí eléyìí bá yọ má gbàgbé láti like kó o sì click lórí subscribe button máa sọ fáwọn yòókù rẹ pẹ̀lú lọ síbi àwọn ìwé tí a pè ní past question ṣe àwọn itẹ́ tó bá jọmọ́ bẹ́ẹ̀ tó bá sì ní ìbéèrè gbé wọn sí inú comment section wọn ó sì dá lóhùn so wọn ó máa pàdé rẹ nínú fídíò eléyìí tó ń bọ̀ o ṣeun